oúnjẹ inú agolo ẹ̀yin ẹ̀ lè jẹ nǹkan tí wọn ò bá ti fi sínú agolo bẹ́ẹ̀ bá máa ra rú ó gbọ́dọ̀ jẹ́ canned irú ẹ máa mu díríǹkì canned drink náà ni ẹ fẹ́ jẹ ìrẹsì ẹlòmíì bí ò bá tí bí ò bá tí jẹ tinú agolo kò ní jẹ wọ́n dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí àwọn náà wọ́n máa ń ran àìsàn jẹjẹrẹ ṣèkí náà mo fi owó àti ọmọdé ẹlẹ́nu tá wo tá bá ṣàkíyèsí ní ayé ẹ̀gbà àwọn baba ńlá wa ẹ rí wípé gbogbo ohun tí wọ́n ń jẹ gbogbo ẹ̀ natural natural ni kò sí pé à ń wá ọ̀nà ẹ̀bùrú láti rí wípé oúnjẹ yìí tètè wo sọ̀kalẹ̀ fún àsìkò yẹn a rí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa ń gbègbè ayé tó jẹ́ pé ẹ̀mí wọn máa ń gùn àmọ́ láyé òde òní gẹ́gẹ́ bí àwọn dókítà tó ti bá wa sọ lóríṣiríṣi ah. wọ́n ti sọ wípé nàìjíríà gan ni ó burú jù láti hmm. bí ọmọ sí hmm. lára àwọn eh, eh, orílẹ̀-èdè tó jẹ́ pé ó burú jù láti bí ọmọ sí tí ò yẹ kéèyàn hmm. tiẹ̀ máa bímọ sí àbí ṣáwá fẹ́ sá kúrò nàìjíríà ni. sáwà sá kúrò nàìjíríà ẹ kò kò